الحمد لله ga jùlọ kọ́ ọ̀làkọ́lá ọjọ́ òde àti ọ̀rọ̀má àbẹ̀lẹ́ká ọ̀nà ọ̀rọ̀ ọ̀sà. Bíbí àti ìdúlé náà ní báwo àyẹ̀wò ẹ̀sìn àlẹ́mí ìlà ẹ̀rọ. Ìdí máa ń bẹ fún akẹ́kọ̀ọ́. àyípadà jẹ́ pé káyọ̀ wà. Bébí ní bí ó ń fẹ́ akẹ́kọ̀ọ́ yìí lè jáde lọ. sábà ní káwọn àwọn àgbàlagbà wọ̀ sùkúrù lọ́dọ̀ àwọn àgbàlagbà àti ìtẹ̀lé àwọn. ìdíjà ọlọ́run kan wọ́n lọ́ọ̀rọ̀ àdàkọ́lá ti tẹ̀gbẹ́ ní kánú mi wá ṣùgbọ́n wọn ló lọ. ọdún tọ́pọ̀ ní ọlọ́pàá lọ. máa darí àdàkọ́lá nínú àwọn ẹni wọn ní ápùsọ̀rọ̀ wọn jọ ẹ̀mí lọ. ọ̀dọ́ láàbí gbogbo àtúnrẹ́ tí ẹ̀rọ tó jẹ́ wọn lẹ́bí rẹ̀ àtàwọn ọ̀rẹ́ àgbà ọ̀nà ọ̀tún ọ̀rẹ́ ẹ̀gbọ́n bàbá gan ní ti fún ànábi sọ̀rọ̀ mọ́ àti ìsọ̀rọ̀ wọn tó ń bẹ̀ náà wọ́n gbà pa ọ̀rọ̀ ànábi ti àyíká ẹ̀rọ sọ̀rọ̀ mọ́ àtọ̀sọ̀rọ̀ wọ́n yẹ wọ́n lọ́wọ́ àti àtọ̀sọ̀rọ̀ sọ́ni bá dẹ́ ànábi àyíká ọ̀rọ̀ olúwa tẹ́lẹ̀ sí ẹ̀ńtọ́jú olùkọ́ ọ̀la padà àtẹ̀kọ́. káàkiri ti bá jọ wá sí ìgbóga ẹgbẹ́ náà ló bá jọ jẹ́. àtẹ̀kọ́ bá jọ olùkọ́ ó gbọ́dọ̀ di ọ̀wọ́ lẹ̀. àpẹẹrẹ ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ èèyàn fààyè jálẹ̀ àbí kẹta ẹ̀sìn ìlànà ọmọ ẹlẹ́rú lè tó àdá ẹ̀yẹ kò ní pé wọ́n ló ń tó àdá kéjìmọ̀ mi bẹ̀ tó lè ṣe tí ò ní jẹun eléyà wọ́n fi àfikún yẹn wá lápẹ̀rẹ̀ àgbà á ní ibi ní sẹ́ẹ̀sì ní sẹ́ẹ̀sì wọ́n mi sọ̀rọ̀ wọ́n ti lò ní kọ́ ẹgbẹ́ kò lè ṣe náírà kọ́lé yẹn ó kẹ̀kẹ́ nínú sọ́dọ̀ àti ìjọ láyà ẹ̀ Aku fún yàn kéèyàn lọ. irun àìsàn yìí náà máa wà fún lọ́jọ́ kan. lóbìnrin ògidì máa sọ fún ẹ̀yìn pé kó àkíyèsí àtọ̀ yìí ló ń fi lẹ́nu fún yàn ọ̀bí ló ń sà àti ló bá pọ̀ náà. nígbà tí o ti ẹ̀yìn lọ. bóò là á fi ní háìbà yìí. àwọn ni kéèyàn máa rẹ̀ rí láti pòtò bẹ́ẹ̀rẹ̀. kéèyàn má ti ti àwàdà tí wọ́n bá ti di pé yàrá máa ń wá pẹ̀lú jìbìyà ní ọ̀sán àìbá. kódà wàá máa wẹ lómi ìgbà ọ̀rọ̀ lò ní ẹwà ní sáà dáwà wọ́n máa wa because ọ̀sán mi sàgbà ẹ̀rọ àwọn ọ̀rọ̀ wọn lẹ́nu ìgbà sáà ti àgbà rẹ̀ sotori bẹ́ẹ̀ káyé lára ẹni ojú ọ̀nà ti sọ nípa ìlú ìfẹ́ ó léyà níbi àtàmì máa ní àtàmì máa ní eléyìí mo ń sọ because a ti fi àfẹ́kù ooru náírà ní mo ṣì sábà táwọn akẹ́yìn àìmọ̀ ìṣàmọ̀ ọ̀sùn tó ti bá àlàyé ẹ̀sìn. ẹgbẹ́ lómi ti ti di àwọn fún náà ní ọmọ àtìkù ní wọ́ọ̀lì láti fi ìlú olùkọ́ rẹ̀. agbára akọ olùkọ́ ẹ̀kọ́ mi ẹgbẹ́ kí n wílẹ̀ aláìyẹ ẹ̀lẹ́ rí àwọn ọmọ ọmọ ọ̀tẹ̀lẹ̀ ọmọ ọ̀tẹ̀lẹ̀ rẹ̀. ọ̀rọ̀ ló dé bẹ́ẹ̀ là ń sọ ọgọ́rọ́ náà àwọn ẹni tí wọ́n jẹ́ àkẹ́kọ̀ọ́ nílẹ̀ nínú mídíà ó kéré èyí tó fi pé kò ti wà nípò orí atẹ́kọ̀ọ́ fún wa. ṣùgbọ́n tó mo ti bẹ́ẹ̀ mọ́ gbàgbé àná dídí lọ ni tọ́ba kọ̀rọ̀ ẹ̀yìn ló ń ṣùgbọ́n bá rí a sọ pé kí n sàfà wa abadan èyí tà fún fẹ́ gan wọ́n fẹ́ mi lọ ẹ̀ òun ìmúlẹ̀ ẹwọn àlọkẹ à sáàlì méjì síra wọn àwọn tẹ ẹ kọ ni wọn kà wá. àbí èmi ká ibà. àǹfààní tó wà ń bẹ ọ bí haibà yẹn tó fi máa ń wáyé òun ní wípé kéèyàn ti nǹkan mú báyìí gbàdéyàn bá ti ní haibà olùkọ́ rẹ̀ tóun kẹ bá ti gbọ́ pé wọn ní àwọn fẹ́ẹ́ lọ sọ fún ìtaàbù nípa wọn tó ń di ah ẹ má jẹ bẹ́ẹ̀ kí lẹ́fẹ́ kí n ṣe. wọ́n máa yẹ pé ẹni tó ríra yín ní ìwà àti ìkọ́ ni. ẹ̀ẹ́dẹ̀ bá wà pa fún ọkọ wọ́n jẹ́ abẹ́ ànábi wọ́n kì í sànábi ìmọ̀ ń lọ kọ́ nígbà olóòrè màá ní ọ̀lọ́gbọ́ fàáyé lórí àti ìjẹ òtún náà ìgbésẹ̀ wa fẹ́ dá padà sí ní ìdáhùn jálá ju ti kì í ṣe bẹ́ẹ̀. ìdílé wa fi ní báwa ta jóni súnmẹ̀ la ní bẹ̀rẹ̀ kí ó dé lórí ìfẹ́ haibà máa ń bẹ̀ tọ́yẹ kọ́ wà lára ẹni tó jẹ́ kó dá sí olùkọ́ rẹ̀ tó ní bẹ̀rù òní máa wọ ọ́tọ̀tún. ẹlòmíì bẹ́ẹ̀ lè dúró lẹ́gbẹ̀ẹ́ àfa rẹ̀ báyìí tó máa tẹ bàtà rẹ̀ mọ́lẹ̀ afọ́ ọ̀kẹ́ tó dúró lẹ́nu. ìyàwó ẹni kọ́ gbé lẹ́yìn náà lọ́kùnrin mọ́ra ẹni ó tú nínú ọ̀wọ́ tó lè wù náà níbi bọ́yẹ fún ẹ àbọ̀jú olùkọ́ni àbọ̀jú bàbá ẹ̀ fún ọ̀gbọ̀n lọ́la ọmọ lónìí. ẹgbẹ́ náà ádàbò lọ́wọ́ àwọn ọmọ ẹ ẹ ọ̀sáàdù mọ́ kó níbi àti gbólóhùn mọ́. ìyá ṣe ìyá ọ̀sà inú ẹ̀kọ́ sí àwọn ẹ̀rù sáré gbà lọ́dọ̀ àwọn àbáyé. sọ nípa bẹ́ẹ̀ àwọn abẹ́ fún wa ní èdè ìṣàkóso nípa ìlẹ̀ òkú akẹ́kọ̀ọ́ tí ó ní di olùkọ́ rẹ̀. ọ̀rọ̀ tí a ń wá wọn lọ́wọ́ alákọ̀tọ̀ ya àti azáàmù ni ó sì lálàáfíà bẹ́ẹ̀ dáadáa ó dà lábàánu sàkè olùkọ́ rẹ̀ ọ̀rọ̀ tí màá lọ. wọn lọ́wọ́ alákọ̀tọ̀ ya àti àbùsàáyé látọ̀dọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní olùdókòwò àbẹ̀lẹ̀ bàbá rẹ̀ rọ̀dí ọlọ́run sára àti ọmọ tí ń sọ̀rọ̀ báyìí jẹ́. apá àti olùdó ọdún kan ó ní iye méjì jẹ́ ẹ̀mí ìlú lọ́dún méjì. ẹ má jẹ́ àgbàgbé ẹni tá a lọ sọ̀rọ̀ yẹn o òun ni amúlò láti ìlú ẹni tá a lè méjì àdó àti ìdíje àdó àti ìdíje lọ́lọ́lọ́ wa. ta ló ومن أحيى الأعمال رضي الله عنه onímọ̀lódó ní oníjì ọdún kan àkàndínlẹ̀ sọ̀rọ̀ àtàlà kàkà pé àwọn ọmọ pàṣẹ òṣìṣẹ́ wà á ní ìgbà rẹ̀ ọlọ́mọba ti kú lágbo yẹ òṣìṣẹ́ kó pọ̀ sí wà lọ́la ọlọ́mọba ti bẹ̀rẹ̀ báwa báwa ti wá tó yẹn ó ní òun sì tún fẹ́ dín máa lé sí lọ́dọ̀ ọ̀kẹ́ náà àwọn ẹ̀kọ́ tó jẹ́ àfáàgbà sí tó bẹ́ẹ̀ sì ju lọ́dọ̀ àtẹ̀yìn lọ́dọ̀ ó ní mo lọ́dún kan ní bẹ́ẹ̀ ní èmi ti dé lò lọ́ méjì kan. وأنا أريد أن أسأل عمر بن الخطاب رضي الله عنه أن متضافرتين على رسول الله صلى الله عليه وسلم. تقول إني في بيرولات عمر ليري بن الخطاب رضي الله تعالى عنه nípa tí àwọn ọ̀hún ní wọ́n fẹ̀ òun ní ẹ̀mí sí nípa pẹ̀lú kálọ̀ ní àyè nígbà tó náà wà lẹ́yìn láyé náà wà á wà mọ̀lá wọ́n ti rìn lọ ọ̀dọ́ ni wọ́n ti mú mi wàlúmọ̀lá nígbà tó bá àdàdà nìkan lọ́wọ́ mi. àwọn òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́sí pàǹpájọ́ yẹn àwọn fẹ́ mọ̀ ó ní ó wù láti ṣe béèrè yẹn lọ́dọ̀ ọ̀rẹ́mà ọdún kan ọdún méjì ọ̀yà. وما أدري له مرجعا أسأله فيه حتى خرج حاجا tó ó ní mi wá rí ọtí mọ́rùn-ún àti mi láti ní ọmọ kéde bí ọmọ àrí ọmọ rò ṣùgbọ́n kò láti rí ìyàpá ẹ bá wà bọ́ fẹ́ lómi láyé bí wọ́n máa ti béèrè ẹlòmí bẹ́ẹ̀ lè béèrè yìí pé tọ́ba ti fi mo ní kí àwọn ọmọ ẹgbẹ́ nu wa lọ́wọ́ ẹgbẹ́ nu sálọ mọ́tà mo fẹ́ kí n tẹ̀ àwọn ọ̀dẹ̀ díẹ̀. nígbà tó fi fún ní láǹfààní tí wọ́n ní kẹ́ máa ti tètè rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ ńlá ń béèrè yìí ó ní àfáwọn àtúntà ìfún abáṣọ ọjọ́ lọ́sẹ̀ àti àdìgúnmọ́ ó lè nílẹ̀ wá máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà títí tó fi débi lọ́sẹ̀ ní mọ́rùn ìzàfọ́ra ìgbà tó dá yẹn ó mọ̀rù wá lọ sí bùkátà rẹ̀. أدركني بدعوة من ماء لما قضى حاجته ورجع أتيته بالإجابة أصبها عليه. طب ó ní ọmọrù wa sọ fún rọjò lọ́sàn-án láti mi lọ́ọ́ bá ń gbé ìgbà wa tóbi pẹpẹ òyìnbó fẹ́ lọ sí bùkátà bíi ayàdé àtọ bá ń gbé gbọ omi wa ìgbà tó wà ní pé wọn ò parí bùkátà yọrọjọ lọ́wọ́ sọlá àti tọsẹrí mo wá lọ bá gbé gbá wa bóyá ọbẹ fọwọ́ ó ní mo wá ń da omi yẹn mo ń dà mo ń dà mo ń dà. ọ̀rọ̀ ẹ wo ìgbà tó lo àǹfààní ẹlòmí ò kí a ọ gbọ́dọ̀ àbá wà lórí ara ilé rẹ báyìí ṣe lè béèrè báyìí ní agbóhùnkẹ́lá òkúta. ǹdọ́dún yọ̀ọ́ bá wẹ jẹ́nẹ́bà dáadáa kọ́ máa wẹ̀ dáadáa. wọ́n ní mo wá rí àyè gbà yìí mo wá sọ àyè béèrè. fẹ́rẹ́ pé àǹfààní yẹn hẹ̀ gidi gbàtí ń dami sáà fún un kó ń dami bóyá ń bomi lọ́wọ́ àfa nígbà tá a bá ti bùkátà àfa fẹ́ kọ́wọ́ ìgbà yẹn lọ́sàárẹ̀ ń lo àǹfààní ibi kiri aláṣẹ mọ̀mí ni. àwọn obìnrin méjì wo ni wọ́n fẹ́ wọ́n hàn wọ́n ti bàbá tó ti jọ ọlọ́run méjì òde tọ́wọ́ àti ọba tó bàbá yìí. Wọ́n ní wọ́n ti ẹ̀fẹ́ bá ti parí ọ̀rọ̀ mi. Wọ́n ní àyíká ah, ni àtọmọ ọdẹ mi ti ha sọ̀rọ̀ àwọn méjèèjì. Àdéhùn ìtọ́wà ni mo fi ń lò afáwà mọ̀ràn ó ní kò sí wọn tó pọ̀ fún abdullahi bàbá àti rọ́jà ọlọ́ọ̀tà àdìgúnmá láti fi wọn mọ̀rún léèrè ńlá àyíká rẹ̀ àti dẹ̀rù rẹ̀ èyí ṣe kó lu náà o ṣùgbọ́n èmi ní kí àwọn ènìyàn ní ìfẹ́ ní ẹ̀kẹ́ máa ń wọ̀ sọ̀tọ̀ láwọn fẹ́ máa sọ pé onígbà yóò pè gba rẹ̀ lẹ́kọ̀ọ́ àmọ́ aláwọ̀ òdòdó lọ ẹ̀yin náà ẹ máa bu ọlá yìnyín ẹ̀yẹ fáwọn afárá yìí lọ́fẹ́ ni wọ́n ti lọ agbẹ́ta ọ̀sán lọ ẹni tí wọ́n bá ń sùn lọ́wọ́ sáà ti kan lẹ́kùn wọ́n jáde kò sí ohun tó kọ̀ fún ẹgbẹ́ bí àbọ̀ ọ̀rẹ́mọ̀ ló sọ̀tọ̀ ọ̀gbọ̀n ìbá wọn tó kọ̀ fásilẹ̀ ìgbà bá sọ̀rọ̀ ọlọ́ọ̀sán láti túmọ̀ láti ṣèbéèrè lọ́wọ́ ọ̀rẹ́mọ̀ rò ju bẹ̀rù lọ. ẹ̀rí wọ́n ní ẹwà náà hadith ibùdó ṣìhà pẹ̀lú bá a ti sọ yìí ìtàn nìyẹn nínú hadithi míì tó tún ṣerú àlàyé yẹn tó jọ ẹ má tẹ̀sọ̀ fẹ́ kà yìí ó ní abdullahi bin abbas ní adimọ́lọ́dún méjì lọ́fẹ́ bí ọmọ rù lérí nípa hadithi kan kò síhun tó pọ̀ fún mi lọ́dọ̀ rẹ̀ ìlà ẹ̀rọ àfi bẹ̀rù ẹ̀ hàtà àtàkàlà àfi hajjá tóbi lọ sí hajj àfi umrah hàn sílẹ̀ aráàjì aráàjì bíi kíni igi kan tó wà ní bátìní nọ́rì azahron ìgbà tó lọ sí bukada níbẹ̀ ìgbà tó wá dé wàhálà òtútù borí bókè mìíràn ká àpá wọn á sọ bí àjọyọ̀ ìmọ̀mìnì ìṣòro yìí bá wí lókè wọn fẹ́ bí ọ ní hadithi kan látọ̀dún méjì lẹ́yìn ẹ̀rí kan kò sí nǹkan tó kọ̀ fún mi la ayébàtúlẹ̀kì bíbẹ̀rù bíbẹ̀rù rẹ ni ìbàbàrà rẹ yẹn náà ni mọ̀rọ̀ ayé lọ. Hmm. ọmọ ìgbẹ́ kẹsì pé ní ẹ bá jẹ́ afáàlù sọ̀rọ̀ ṣé wọ́n rà afáàlù kò sí afẹ́ kẹnu bọ̀ mílẹ̀ nùdí. ọlọ́run tó ní kó wọ́n gbọ́ ilẹ̀ ìjọba àbágbọ̀ rẹ̀ lọ ọmọ òsì bẹ́ẹ̀. ọ̀rọ̀ bọ́ sí ẹ̀sìn sọmọ ìgbẹ́ tàbọ̀ tẹ̀ dínú sùdánù ọkà mọ̀ sí àmọ́ onídìí kan sẹ bẹ́ẹ̀ lẹgbẹ tí wọn ò rí òòlù káàdì nínú wọn gbé àwọn arìnrìn wọn kọ sí kí máa dọ̀bálẹ̀ ilẹ̀ kò ti fẹ́ tó ni ọmọ ẹ̀mí kìí ṣe pé yẹn lè yóò béèrè ẹni yẹn ni ó ṣe ọmọ rọjò lọ́tẹ̀ láti wá sọ yìí pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ọ ọmọ ẹ béèrè látọdún méjì ọwọ́ á lóun bẹ̀rù mi má ṣe bẹ́ẹ̀ mọ́ ọ. tó o bá ti fẹ́ béèrè béèrè kọ́ káàlì káàlì ti mí lérò ní mọ̀ bó ti yẹ. fún ìjà yẹn bẹ lọ́dọ̀ mi láti torí yìí ò lè mọ kankan. wàhálà ìlà bíbẹ̀ kọ́ máa sọ pé lá àìlámù kí ní mọ̀ pa àwọn tó dé o. ó ní ẹ ẹ ó ní omi ó mú sí bàrà sí ni pé kí ni kan lọ bí ẹni tó bá yé mọ á tẹ̀ béèrè aláwọn obìnrin méjì wọn lọ́wọ́ dá kọ pé wọ́n fẹ́ ojú wọn wọ́n ní tí ó lè tẹ̀ ọ́ lọ ọlọ́lọ́ àlùfẹ́lá wọ́n wá àìsàn ni àti àpò ẹ̀ tọ́ba já sí ṣe ìtẹ́lágbà tó bá lọ́wọ́ nítorí mi wọn tó kó láyé obìnrin wọn tó obìnrin mi ọlọ́mọdé nítorí mi ọlọ́wọ́ díẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ta sọ̀tọ́lá bá débi nítorí mi ti àwọn ìwọ̀n tó ń pè dà láwọn ìṣòro àwọn bíbí pé òjijì ọlọ́mọdé lọ́wọ́ wọn lọ́dọ̀ ìyàwó aláìsàn ọ̀dẹ̀ ọlọ́mọdé wájú ayọ̀ ti lọ́dọ̀ ẹ̀nìkan wọ́n ti òbí máa ń pẹ́ tó tó kò pẹ́ wájú ayọ̀ lọ́dọ̀ ẹ̀nìkan ẹni tó ní òun tó mú ẹ̀mọ́jà sí rẹ̀ bí òun lọ́dà yóò lọ́dà lọ́dà ayé ìkejì ní omi bẹ́ẹ̀ kọ́ níjọ́ kọ́ra wọn. oríṣi ẹ̀gbà wa ni lóòótọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ orí rẹ̀ àwọn bí sọ pé nígbà tí hausa jáde ó lọ́dọ̀ bàbá yìí rọ̀jọ̀ lọ́rùn ìgbà tí ó fi dé nínú yàrá rẹ̀ lọ́jọ́ rẹ̀ níbẹ̀ ni ìdíje ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àtàlá ni wọ́n ti mú Máríà ní ìyá tí wọ́n ti ṣe ṣáàdì pẹ̀lú rẹ̀. sọ̀tún àwọn agbélébù yìí bí a ah, lọ́jọ́ àwọn níbùsùn àwọn oríṣi ọ̀rọ̀ lọ́wọ́ alimohim ìṣẹ̀lẹ̀ kẹta ṣẹlẹ̀ tó ilẹ̀. sọ́tún yẹn òun lọ́ọ́ bá yẹn lọ́wọ́ àgbẹ̀rẹ̀ sọ àyíká sọ́ọ́ táwọn méjèèjì bá fi tí wọ́n so pàpà tí wọ́n jọ kọ́ra wọn wípé ọba ti débẹ̀ báyìí lójú ọ̀wí ọba ti dọ́dọ̀ tèmi náà tó débi ní òwe yìí. فإن الله هو مولاه وجبريل اللهم على كل شيء الله وصالح المؤمنين أتعود بعد وجهه والملائكة بعد ذلك ظهير. هذه لا يمكن àwọn mọ̀láyìíkà wọn á fi dá láti lè padà ní ọlọ́wọ́ rẹ̀. Àwọn ni a Aisha àti Hafsa àwọn àgbà ìgbé káàdà lè náà. Ó ní mo ní arákùnrin kan náà sọ. Ẹ ó ti lè yí ní ṣe bá a bá wọn ní ìta ìwà. Ó fẹ́ fẹ́ mi ọ̀rọ̀ yẹn délẹ̀ ní abáwọn ọmọ rẹ sọ níbi ẹgbà wà ní ìdáǹkà lọ́wọ́ ẹ ó ní mo ní ààbò kẹnu ọ̀sán sọ ọ̀kúnnà nàdà àbọ̀bọ̀ nùdúnlá ìlà ọ̀sùn lè la ìfọ̀lọ́lọ́ a máa ń gbalẹ̀ ní òmùra wa èyí tí ò sí fáwọn akẹ́kọ̀ọ́ mọ́ lásìkò yìí nìyẹn a máa ń gba kéwú fúnra wa á lọ lé kéwú láti fi rólé fúnra ara wa kí ni ọba ti ní lọ lé kéwú lónìí ń jẹ kẹ́niyẹn mọ́ kò sì wọ́n má sá o èmi ò ní lè wà sẹ́wọ̀n pàwọ̀ òsè bẹ́ẹ̀ mọ́ mi lórí yára pé yàrá yẹ fúùtù náà kẹfìyà nínú ẹlòmọ̀ àìlú máa èyí tó ṣe yí pé kọ́ láàbùdìrà sí. o pọ́sibú kí ẹ̀ tiẹ̀ má lè pa a. wọ́n á dèmi àti áàkùn yẹn nínú ansor mẹ́ta àákọ́bù nùzúlá ìlà rasulillahi sallallahu alayhi wa sallam. a máa ń gba ilé kéwu lọ fún ara wa. tó ní báwọn fi ń ṣe nìyẹn ìní lọ kan láti wá jẹ wá mu lọ wọ́n lọ níjọ́ míì lọ. فما أتى من حديث أو قدر حكام به عن مثل ذلك نزل ومثل ذاك يوم وتخلفت فجاءني. ó ní ọ̀wá ní mú ọ̀rọ̀ kan wá àbírò kan tí ọ̀wá mú wá fún mi ìyẹn ni pé kò sí ìròkìn tó máa máa wáyé á fún mi wàá ní mí sílódà rẹ̀ bẹ́ẹ̀ náà lè mìíràn níjọ́ tóun ní ọba lọ lé kí ìró tèmi náà bá gbọ́ àbí hadithi tí mo bá gbọ́ màá jẹ́ kó gbọ́ wọ́n ní ọ̀nẹ́zàlá dáadáa yà wòlé ọwọ́ àti gbé arákùnrin ọlọ níjọ́dún. ọ̀tàkàlẹ́fùtù èmi ò lè lọ ọ̀já àdì ọwọ́ adé ọwọ́ fún mi nírò ìṣẹ̀lẹ̀ tí mo fi dán lóhùn yẹn. náà pé mo ti ọgbọ́n nùrọ̀ ni wípé nípa nẹ́bí sallallahu alaihi wasallam ó ti kọ́ gbogbo ìyàwó rẹ̀ lẹ́. ìyẹn ni àà tuntun ọba bọ̀ lé kéwù yìí lágbára tuntun wa lọ ká nẹ́bí sallallahu alaihi wasallam kò rí bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ náà wọ́n so mọ́ yẹn lẹ́sẹ̀ àwọn ọ̀fẹ́ ní ogun ọlọ́sùn kan ọwọ́ àti ọ̀táwọn yẹn tó máa fi ń ṣe ẹ̀rí ọ̀rọ̀ yìí pé àdúgbò lọ́wọ́ àlùfẹ́lá kìí ṣe ṣàwádìyà ìsàlátù torí ẹni tó bá já ládùn kò ní pọ́sibù láti fi ìgbà dúró ìyàwó bíi mẹ́sàn-án lẹ̀ fún níbi oṣù kan ọ̀rọ̀ bá mi ẹ wọn ló ṣe báwí ni àwọn kẹ́ni ń palẹ̀ wọn àtàkùn oríṣiríṣi ọ̀rọ̀ ilmuhim wọ́n ní bí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní adóhùn sí wàá lọ wá òfin tó tó rẹ̀. ẹni dáná sọlọ lọ àṣẹlá tó bá ti wípé ọlọ́run dá ọgbọ́n náà lọ́kọ̀ ẹ̀ pé wọ́n sọ pàǹpà àìsà àti hafsa ọdí ọlọ́run dá láàrin wọn. lórí òjijì ọlọ́run sọlọ lọ àṣẹlá tí wọ́n sọ obìnrin àti ẹni mò ń sọ fún wa pé tó bá jẹ́ àṣìṣe àwọn ìyá yìí ti ṣe àwọn dáadáa tó ti kíni o tó ti bò ó mọ́lẹ̀ tó ti pé ọlọ́run ọ̀dẹ̀ sì ní bojú ẹ̀yìn wo ṣe wọn mọ́ kọ́lọ́n kọ́ bá ní ọdún táwọn ìyá méjèèjì. afáwọn Abu Unaf rahimahullah ó ní alladhi aaka rasulillah sallallahu alayhi wa sallam baynahu wa bayna Umar ibn al-Khattab min al-ansar. wọ́n ní ẹni yẹn kì í ṣẹni tá a lè mọ̀ torí ṣe wọn tá ànábì sallallahu alayhi wa sallam tó dé Madina ní wípé. ó mú kan lára alimahajiri ó sọ ó pàmò ànsọ́rì nígbà tí afáwa Umar radiyallahu ta'ala anhu táwọn jẹ́ muhajiri ó sọ wọ́n al-Ansari níbi ẹni yẹn ni ẹni yẹn ni ọlọ́lé kí oníjọ́ lọ sọ mí àwọn ọ̀rọ̀ míì tóun náà tún lálàáfíà dáadáa. afáwa Sa'id al-Musayyib rahimahullah wọ́n ní mo sọ fún Sa'd ibn Malik ẹ má jẹ́ àgbàgbé tọ́pìkì tá a wà lórí ẹ̀ òun náà ni haibatul muta'allim lil 'alim ìbẹ̀rù ìbẹ̀rù gbèsè bí ìrìnà ti ń bẹ̀rù ọlọ́run la lérò òun ni pé pàtàkì pé ẹni pàtàkì tí ọgbà táwọn akéde ti ń jè lọ tí ẹ lè gbọ́ pé títà ìyá ọkọ̀ láì kò rí bẹ́ẹ̀ mọ́ títà àtọmọ sùn wọn jọ ń fẹ́ yàwó náà àgbájúlọ girama sùn àwọn girama sùn ní ìlú lé débi kí wọ́n sọ fún àwọn fẹ̀mí sẹ́ẹ̀sì kìí káwọn. náà wọ́n ti bẹ́ẹ̀ àti ọ̀wá kọ́ wọn ni ẹ wá ní kọ́pà ní ṣé kìí ṣe títà olùkọ́ ní èmi kọ́pà lólówó ọ̀fẹ́ lẹ́kẹ̀ẹ́ sí olùkọ́ rẹ̀ ni. ẹ ẹ wọ́n ṣe fífi ẹ náà kò sí pé wàá olùkọ́ rẹ̀ olùkọ́ rẹ̀ náà ni nà ó. a sì fẹ́ yí ni rẹ̀ ló ń ṣe yòó láàárín mi ti nǹkan yí mo dé. ẹni tó ń àná ládùúgbò báyìí àwọn ní ẹ̀ bá ní wọn kì í ṣe bí ìbẹ̀rù tọ́lọ́ àwa náà ní àwọn ẹ̀gbọ́n kan ní àdúgbò wa lókè ọlá wọ́n lọ ni rẹwà sí lọ́gà yìí káìkàì ọmọdé bá lóun fẹ́ ṣe bálabàla kan tí wọ́n bẹ̀rẹ̀ ti dákọ̀ pé lọ́ kí wọ́n tó gbé ìjà báyìí lọ́ farakalẹ̀ káìbàdìyàn àwọn akẹ́kọ̀ọ́ làwọn jọ ọlọ́mọge làwọn máa ń ṣe yẹ́mẹyẹ̀mẹ kí tán bá kí wọ́n ó lọ débi wípé tí wọ́n bẹ bá ọmọ mi wáyé ojú òfin ó gbòòrì pé aláàárín mi ta ló ní fẹjọ́ rẹ̀ sùn àìbàjẹ́ ṣé àwọn kẹta nìkan bá ń ṣẹlẹ̀ láàrin irun wọn táwọn ọmọ ni àwọn nìkan ni ẹgbẹ́ má fọ́ kí wọn ó lè kù sí ó lè sẹ́kẹ̀ẹ́ mú nàgbéyàtà gbàdúmọ́. Eh, ara nìyẹn nìyẹn fi daláwà dàjẹ bẹ́ẹ̀ náà lolùkọ́ náà fẹẹ fi dẹrù bọmọ ó ti sọ̀rọ̀ ẹdẹ nìyẹn fẹrẹ ìyá yóò rí bẹ̀rù kan mọ òun ìgbé kèé sì bẹ̀rù tọlọ́run ti bẹ̀rù ní pàtàkì ní pàtàkì. afáà Sa'id ibn Musayyib rahimahullah ó ní mo sọ fún Sa'd ibn Malik. inni uridu an as'alaka an shay'in wa eh. inni ahatu. tọ èmi gbèrò. láti di ẹni wà á ní mẹ́rù ń bà mí ń bẹ̀rù rẹ̀ ìbẹ̀rù fi pàtàkì níbo ni màá ti kojú ẹ̀ ẹ̀rì fẹ́ nìyẹn kan tí bá ń sọ̀rọ̀ gan ìsọwọ́ tí ó fi gbà gan alágbára lókè yìí tó gbọ́dọ̀ máa rẹ́rìn wìdìwìdì ni ni ní ọmọ ó yẹ kí wọ́n mọ̀ pé mẹ́gbà sọ́mọ fẹ́ lọ́wọ́ kan yóò jókòó ni. ṣùgbọ́n àwọn àti wíìdì wíìdì àwọn ajáde pé àwọn obìnrin kan sáà mójútó ọmọ jù wá lọ. débi pé rúmu tí wọ́n lè ṣe yẹn ìyá rẹ̀ gan ni ọ̀sán yìí pé Abdullahi Kai ó sì ti gbọ́ náà nìyẹn. ṣé wọ́n bí kíní tọ́ wa yẹn? òsì pé kéèyàn má bọ̀ ọmọ sàwádà. sọ wá ní ó sì wù mí láti bí ọ́ ní kankan ṣùgbọ́n mò ń قال لا تذهبني يا ابن أخي إذا علمت أن عندي علما أسألني عنه طب wọ́n ní arákùnrin mi a sọ pé kèrè ṣe gbólómọ ni ó béèrè èèyàn lèèyàn wò pé nìyí pàtàkì lọ́dọ̀ sọ yẹ kí n kàn máa tẹ fọ́sùfọ́sù. sọ̀rọ̀ pé nítorí kan lọ́bì lọ́kòkò kó tó di po bí léèrè kankan ihun bá gbọ́ ń bẹ̀ á ṣe kí ni o á ní ìtumọ̀ sí ọmọ ìgbín dé he sọ́mọ àdàbí ètò ìwé okó kúta okó búlọ́ọ̀kù ó ṣe gbogbo ẹ̀ ó ń tún gbogbo kókó kí gbogbo tà kò lè jọra wọn náà kàyí tó ṣe pé ọlọ́ọ̀kì lọ́kọ̀ gbogbo tó di pé ó ti ẹ̀ lè kojú ọjà ó yẹ kí wọ́n lè ráyè dábí lóhùn báyìí ìhùn téèyàn béèrè yẹn kí wọ́n súnmọ́ kéèyàn má gbàgbé tó nípa bí àfáwa ni ni ìwọ tó o bá ti mọ̀ yí pé mọ̀kàn ń bẹ lọ́dọ̀ mi bí mi ń bá rẹ. àfáà ni mo wá sọ báyìí pé. قول رسول الله صلى الله عليه وسلم لعلي بكثرة التابوت حين خلفه. wọ́n ní mo ti mọ fẹ́ béèrè lọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ fún àlè radiyallahu ta'ala anhu níbi ogun tàbúgà nígbà tí ó fi àlè sàrólé èmi ń lọ sógun o ìwọ ni wọn máa mójútó àlámọ́rí àwọn mùsùlùmí ti ń fi dé àfààní lọ́ba jẹ́ yẹn ni mo tó ti tẹ ọlọ́run sọ nìyí o. Ya Ali, amma tarjo an takuna minni bi manzilati Haruna bi Musa. Ọjọ́ ah, rẹ̀ Ali, sẹ́nu rẹ̀ ò dùn sí ni. Kọ́ ọ wà nípò tí Haruna wà sí Ànábì Musa sí ni náà. Ẹni pé kí wọn náà jẹ́ wà sí irú mínísítà wọléwọ̀lé. Kọ́ ọ jẹ́ ẹ̀rí sọ nípa bẹ́ẹ̀ nípa àríwá wáta afọ àtọrọzà kí ó múrò wá látọ̀dọ̀ máàmù látọ̀dọ̀ nípa ọwọ́ eh, látọ̀dọ̀ bàbá rẹ̀ pé nínú súnà tó nínú súnà lọ́wọ́ ẹni tó bá jólùmọ̀ àyè má gùn gàràgàrà àwọn kan ní ọ̀wọ̀ díẹ̀ díẹ̀ lára ń pépé ni ọ lára ń fẹ́ ẹni tó kéré sí yàn lọ fọ́ọ̀yàn lé báyìí yẹn kí wọ́n nígbà bí wọ́n ti fi fóun náà tí ó bá yàn tòtòrí bẹ́ẹ̀ káyìpá yẹn àdéjì ẹ̀ ẹ̀rì òun lọ sọ ní mọ́tì àtẹnudí dáwọ ọ̀hún bí o àbíbọ̀ dáwọ ládùúgbò bí rẹ̀ ètò yẹn wọ́n lè fi dẹ́rù bọ́mọ tó fẹ́ sí jẹ̀gbẹ̀ mọ́tì yóò ní ẹ kọ́ máa bọ̀ ń pa nífẹ̀ẹ́ ni ìgbésí wọn ló bí mi ni mo jẹ́ bí ọmọ rẹ níjẹ̀ ló ní àwọn ewu torí káyìpá yẹn wà pé ẹ̀gbọ́n àdúgbò àfa wa sísà wa bàbá wa ládùúgbò ẹ mọ̀ pé gbà yẹn tẹ́nìkan bá ṣe ìrẹ́jẹ fúnyàwó rẹ̀ àwọn bàbá ni máa fẹ́ ṣe blálà fúnyàwó ẹ̀yin ọ̀pá ògbélé òun lọ́fà ni àlè yóò sì lòun sọ wípé ìdá àlàkàrọ̀ ní jáàlù lè ayè àti ha sọ́bí yóò lè kọ́ òmì ya lẹ́fún mi tọ́lá kì tọ́ba di pé àwọn èèyàn pàtàkì ládùúgbò tó bá fi kú tán ọmọ kékeré nù jọ yọ̀ọ̀kẹ́ máa kúra bóun kọ ìyàwó torí kọ̀ọ̀tẹ́ ń jọ́ lọ́wọ́ ẹ̀wò.

bàbá ọmọ nìkan náà ọkọ máa kó gbòǹgbò sí iná yóò á sọ fẹ́ nìyẹn pé ọmọ ajẹ́ ní àṣojú o. amíìdì haiba amíìdì ẹ̀ tọ̀tọ̀rí nǹkan mi bẹ̀ yẹn lè fẹ́ sínú mi ṣùgbọ́n tó bá ti pé yẹn ní aláfi tó bá ní ọmọ lágbájá ni kàn láláfi àti tó ń tàn ti ta. tàlàwá lè lọ rí pẹ̀lú bọ́rọ̀ sí ní ìhòòhò ọ̀sẹ̀ nìkan. ìfẹ́ nìyẹn ti ba nìyẹn ó ti ṣàgbá kan mọ́kẹ́nì kí wọ́n tẹ̀ wá ó lè jẹ́ bàbá ó lè jẹ́ àfa ẹrù bàtà wa pẹ̀lú àwọn afa wa akẹ́kọ̀ọ́ pọ̀ lára wọn ọlọ́run kó fún ọ ní ìdáyà lọ síbi sómi ọlọ́run má ti káà ní ọmọ padà sí ibi wọlọ́ọ̀yì mi ní lè dáàbọ̀ fẹ́mi àwọn bàbá wọn yìí wọn pé ṣèkọ̀ rọ̀ṣídì tí wọ́n bọ̀ ní wọ́n ti máa rántí bí ìsìn wẹ́rẹ́ yìí tọrọ bá dójú ẹ̀ pápátá ẹnìkan bẹ́ẹ̀ ti lọ bu débi gbọ́ ẹni yẹn ọgbọ́ ọgbọ́ síbi lọ́sọ̀ fún bàbá ìsọgbọ́n tá a fẹ́ dáhùn yíyan ẹsẹ̀ máa ní aláàbì àwọn ẹni tẹ́bi ń bọ̀ dáadáa wọ́n fẹ́ẹ́ tó mẹ́ta bẹ́ẹ̀ bí kọ̀ọ̀kan ṣe ti ń kú báyìí omi ìtún bá fòfò ni lórí pé tí wọ́n bá ní kíní yìí ti lọ sọ fún òní gbà sojú mi kòrókòrò báyìí wọ́n máa sọ fún àwọn ọ̀gá wa pé ọgbà ni o mo ti gbà sà mo ti gbà sà ó ti rí bẹ́ẹ̀ sí wíyẹn sà ìyẹn ti máa ń ní aláàbò kéèsì ni mo ti mẹ́mẹ́ háìbà ẹ̀sìn náà bá jojú olú bàbá yẹn kẹ́ ẹ wá à kí ló dé àti ní ìjẹ́yìn kẹ́ bí ẹ̀ àpéyọ̀ ní tó òsì fàmí ń tán ìjọ tẹ́lifẹ̀ bá lọ fọ̀rọ̀ lọ wọ́n mo ti wọ́n kẹ́ sọ ìjọba yìí ó sọ pé ẹ̀yìn kẹ́ bí mi kó lẹ́sẹ̀ á máa sọ pé báyìí ní kí n ṣe. torí bẹ́ẹ̀ wọ́n náà bá lálàbí wọ́n náà bí wàá ti lálàbí o. torí kò sí èèyàn níwá nǹkan mi ọ̀fẹ́ pọ̀ jù kò lè jẹ́ sínú kò lè jẹ́ ṣe sí kan sáfi ju ọ̀fẹ́ wọ̀ kí wọ́n rẹ́ nìkan tí wọ́n lè lọ ké sí kò sí ohun tí wọ́n fi ké sẹ́ni ẹ̀dùn kéèyàn ní háìbà rẹ̀ lọ. ó lè tọkọ síyàwó la máa ń sọ fẹ́yìn obìnrin bẹ́ẹ̀ wà lábẹ́ wa ẹ lálàáfíà ẹjẹ́ kọ́kọ́ kọjá sí bẹ́ẹ̀ ni tó jẹ́ ìyàwó máa ní a ah, kí lọ ṣẹlẹ̀ lónìí àbú ọ̀gbọ́dọ̀ mọ́ màá ṣe àgbá kan kí ni màá wá lọ sí yóò ti sáré máa tó dúlé káàkiri ẹ̀dá mo ti sin kìíní ìlú kò sí bí òun ṣe ní gbọ́ ẹgbà mi ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ìyẹn bá ń lálá sí àti káwọn èèyàn owó sùn pé ẹ ah, ṣé tẹ́lẹ́lẹ́ àti mi ẹ yóò dọ́dọ̀ àfà kọ́sẹ̀ ní sísáré máa gbọ̀n kọ́ máa tómi lójú bí ègbòlò àwọn obì dáadáa nìyẹn gbogbo kìíní yà á díje àyíbá ni ọ wọ́n lè yájú kọ́kọ́ tí ń ṣe bẹ́ẹ̀ fún olè dá fún tọ́ba ti fẹ́ ẹja lẹ̀ fún fò àbóbìnrin mi ìtọ́ fẹ́ gbá ọkọ rẹ̀ mi yóò lu débi pé yọ sọ fún pé tí ẹ bá ṣe pé wà ń bọ̀wọ̀ rẹ adalẹ̀ ká tún sà ìlú ọ̀sẹ̀ léṣe. tó bá àrìyàn ṣe rí nìyẹn ẹnu ọ̀nà àbáwọlé bí ìsàkùwọlé sùn báàbù fífi dá ilẹ̀ àlìmí jùlẹ̀sẹ̀ àbòbí ìfàdílà. ẹnu ọ̀nà yìí fẹ́ sọ nípa pé ẹni tó ń bá jẹ́ olùmọ̀ kọ́kọ́ sí àwọn ẹni tí ń lókun nírọ̀ ààrẹ láǹfààní náà. wọn nínú mi máa ń bàjẹ́ sí nípa ẹ̀yin lẹ́jẹ́ ẹ̀kọ́ àwa àtọ́lára àjọjọ́ ọmọ ìyá dájọ́ ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. ẹ lọ́dọ̀ àwọn àfáà tó sì yẹ yẹ kẹ́ sàǹfààní lọ́dọ̀ wọn ju àwọn ará àta tó fi pé wọ́n fẹ́ jalè kéwù lọ. kẹ́ wọn tó fẹ́ jalè kéwù òun lẹni tí ò ní fi kí wọ́n mọ̀ fáfá yìí lọ́kọ́ àwọn ọmọkùnrin òun ní rí ṣùgbọ́n bá di kọ̀rọ̀ yóò tún rí lẹ́pà fún un bá di gbangba ẹ̀yin kẹ́kẹ́ kẹ́kẹ́ ni wàhálà àfa ìdílé lẹ́pà àwọn àfa yìí dùn tóbi pé ẹni bá yẹ kó sàǹfààní jù láàárọ̀ olùmọ̀ bá yẹ kó lùmọ̀ sàǹfààní jù làwọn tó wà ní ọ̀hà rẹ̀ tí wọ́n ti àwọn òkú sódẹ́ǹtì ni wọ́n jẹ́ ẹni pé mi máa ń sọ̀rọ̀ kan fún wa pé ọjọ́ nǹkan ti ń bá yẹn lọ́kàn jẹ́ jù àwọn tó fẹ́ jalè kéwù níwọ̀n ọ̀bọ òdo tí ń bẹ lọ́dọ̀ wa wọ́n ń kọ òun lẹ́tọ́ yẹ pé ọbẹ̀ gbọ́ ọbẹ̀ sàǹfààní kéwú lọ́dọ̀ wa ní ọ̀bọ òdo dáa níyẹn náà ni o ṣùgbọ́n kò ní fẹ́ kí wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ àwa mọ̀ o. ọba dé ta báyìí tó fojú fáyàn rẹ gbà tani ara ní fáwọn ẹlẹ́yìn nínú ní sọ́dọ̀ títí sàǹfààní. ẹ̀yin tó wá ti fẹ́ yẹ so tẹ́ ẹ ṣe jàgùdà páálí lẹ́yìn lẹ́yìn láyé torí bẹ́ẹ̀ ẹ ṣàkíyèsí abala yẹn o bídà kíúdé òun ní pé ẹnu ọ̀nà yìí ń sọ nípa pé ẹni tó bá jẹ́ olùmọ̀ àwọn tó ń jókòó sí i ní mọ́kànlá ń fà nínà kódà àti gbólóhùn tí olùmọ̀ lè sọ yìí pé sàlóòrì ẹ̀bí mi lérè kì ṣe bídà kò sì túmọ̀ pé olùmọ̀ jó nígbèrágà torí ọkàn àwọn òpin kínkínní díẹ̀ ẹ̀ kórè àgàdá àjókòó sí nítorí olóòtú jọ ní gbogbo àtùmọ̀ nítorí pé ti tẹ̀lé kẹ́kẹ́ ra fúyẹ́ àárẹ̀ ní gẹ̀ẹ́sì kẹ́tọ̀ ti tẹ̀lé ìfúyẹ́ kínkínní láti wà ní orí àga yìí. èrò tó wá ra fúyẹ́ yẹn kí ẹ̀ wá sọ pé sàlúù ni ìràgàjọ ti pọ̀ jù wọ́n ní wọ́n máa bá wọn léèrè àti ẹni tó bá dín kẹ̀kẹ́ bá wà tó lè fi fìyàn láǹfààní gbólóhùn pé sàlúù ni ẹ̀sìn mi léèrè ẹ àwọn kéwù yẹn máa dé mọ́lẹ̀ o níjọ́ tọrọ ọba kan lọ́jọ́ iwájú àti ṣe wọn lójú kòkòrò àyìn yóò kàdámọ́ ìdáhùn tí wọ́n ké ìmọ̀ tí bá ń bẹ lọ́dọ̀ olùmọ̀ kéèyàn wí gbólóhùn yìí pé ẹ jàǹfààní lára mi kì í ṣe bídíà kì í sì sọ̀rọ̀ gbéraga ọ bẹ̀rẹ̀ látòrí anabi ni sallallahu alayhi wa sallam àkọọ́lẹ̀ òsì fìdí ẹ̀ múlẹ̀ fóun nìkan lónìí fẹ́ṣà rẹ̀ kí ni bẹ̀rẹ̀ yẹn àwọn hadith Ubadah bin Samit radiyallahu ta'ala anhu. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ báyìí pé. خذوا عني خذوا عني قد جعل الله لهن سبيلا. الذكر بالذكر يلد مئة وتجريب عام والسيء بالسيء كلب مئة ورجل بالحجارة. tọ́ ẹ gbọ́ bá nẹ́bí sọ́lọ́ lọ́sọ́lá ń fi sọ̀rọ̀ yẹn wọ́n ní kùdú ànyì ẹ mú ìmọ̀ lọ́dọ̀ mi kùdú ànyì yẹn ni pé ẹ mú dájọ́ lọ́dọ̀ mi ẹ mú fìyẹ̀sì lọ́dọ̀ mi ẹ má láyé ìmọ̀ lọ́dọ̀ mi ẹ wọn fi ń gbà tá àdínẹ́bí sọlọ asọlántọ́lọ́ ń sáyà kalẹ̀ fún nígbà ẹjọ́ kẹsì náà wọ́n wá bẹ́ẹ̀ bí àwọn yẹn jẹ́ alọ́lọ́bìlà tó ná tàbí ìlà pé bọ́rọ̀ ṣe rí nìyẹn ẹ̀kún yẹn lọ́dọ̀ àrùn mọ́ àwọn àbíkú àgègè lọ́wọ́ lòun fi sọ wípé aṣẹ́wó ni máa ń tẹ̀ ha nítorí páyà sọ wípé ẹni tí ọba ṣe pálapàla ẹ̀ tì wọ́n mọ́lé títí igbó fi dé bá wọn àwọn yẹn ṣe àrọ lọrùn làbọn náà tàbí ìlà àbí tọ́lọ̀ ń tẹ̀sí máa fi mọ́nẹ̀ wá. ṣùgbọ́n a mọ̀ yìí pé àyà yẹn Kùránù yóò tila ìlà kìyàmì sàá láyé wà á máa kéde jọ́ kí dàlù kìyàmì kódà àgbọ̀dọ̀ ọ̀ parẹ́ ìmọ̀dájọ́ àdìlò pàpà jùlọ ibi tá a kéwú dé nínú hadith Ubadah bin Samit radiyallahu ta'ala anhu tó ti sọ ọlọ́run sọ lọ́lá àṣàlá sọ pé kódò àní ẹgbà lọ́wọ́ mi ẹgbà ìmọ̀ ẹ̀sìn yìí lọ́wọ́ mi kódò àní ẹgbà lọ́wọ́ mi kọ́díjà alọ́lọ́hùn làwọn ní àbí ìlà ọ̀nà àbáyọ ti wà fáwọn tó bá fi falafala o alìdíkìrò délìdíkìrì ẹni tí ò tí ì láya tí ò tí ì lọ́kọ wọ́n bá fi falafala jẹ́lu mi àti wọ́dàbọ̀rí ibò ààrẹ. bílálà ọgọ́rùn-ún ni wọ́n ṣe fún wọ́n sì lé kóòlù òdìjọ́ ọdún kan. wọ́n sẹ́yìn ebo bí sẹ́yìn bì abilékọ àti abiléya tí wọ́n ṣe pálapàla jẹ́lu mi àti wọ́n ṣe bílálà ọgọ́rùn-ún fún wọ́rọ́ jìmọ̀ bíl hijà tí wọ́n bá lò tára rẹ̀ ti jẹ̀ náà wọ́n sẹ̀ wá rí mọ́lẹ̀ tó dé kórì rẹ̀ yọ ọ̀tà wọ́n á fọ́kù gbogbo orí rẹ̀ yọ. mọ̀rọ̀ tó dé bẹ́ẹ̀ <laughs> àwọn èèyàn gbé yàrá ìtọ́jú bẹ́ẹ̀ láyé bí báyìí ní ọmọ lọ́tọ́ kọ̀ sí lọ́dọ̀ àlá wọ́n á mú tẹ̀ ẹnìkan tó ṣe sọ́jà wá ní. ipe òpìdá ìlú yìí ọ wọlé láì gbà yọ̀ǹda. ìpínlẹ̀ ìlú yìí ọwọ́ ilé ìjọba láì gbà yọ̀ǹda ẹ́ bó o lè léyìí ṣe wọlé láì gbà yọ̀ǹda àwọn tí yẹn bá ń wò súkasúka àwọn ọmọ pé sí ní rù lójú wọlé inú bá fi aláṣẹ ọba ní gbogbo àwọn tó wà bẹ pátá wọn palẹ̀ wọn mọ́ wọn bá lọ mú wọn wọn á rí wọn mọ́lẹ̀ okòrin wọn nìkan tó wà ta àwọn àníkàn gbé gbúdọ̀ wọn gbé kọjá bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run ni yóò kù yóò kù lásìkò tó èèyàn lọ èyí tẹ́ ẹ̀ máa ń sá fún kú. kò lè ní ẹni bọ́ọ̀tà lẹ́ni ìdẹ́fẹ̀ rúró nà nínú fàìnà òun là kí. ìkú tẹ̀ ń sá fún yẹn kó dàpẹ́ kí ni. ṣìkẹ́ àpàdé ah, bí ìlójú ti padà rí mi. bàbá kan náà wà máa ń lọ tọkọ sí lọ́dọ̀ ẹni mi ni. ọ̀hún ah, bó lórí yìí ṣe ní ìgbà wọn palẹ̀ gbọ́ àwọn yòókù mọ́ náà wọ́n kó àwọn náà wọ́n bá rí fáwọn olùtú wọ́n sàánú àwọn kan yá eré rí fáwọn pọ̀ bẹ́ẹ̀ tó ti fáwọn eré nìkan lónìí. so irú ìṣẹ̀lẹ̀ ni o mẹkáníìkì fún àìkẹ́rẹ́ ló ń gbọ́ ìṣẹ̀lẹ̀ fún mi fún bàbá yìí máa wá pé orí ẹ̀ báyìí kò sírun kankan bẹ̀ mọ́ ó ti di kíní àwọ̀ yẹn kórókótó. ẹ̀rí so irúfẹ́ ni yẹn abilékọ àtàbíléya wọ́n ṣe pálapàla tọ́wọ́ bá ti bà wọ́n àbáwọn náà wọ́n jẹ́wọ́ ẹni mẹ́rin rí wọn àbí wọ́n jẹ́wọ́ àbẹ́yúdé jẹ́dùmí àti wọ́rọ́ jí bí lè gbà rọ. bílálà ọgọ́rùn-ún lẹ́yìn bílálà ọgọ́rùn-ún ẹ̀mọ̀ fara rẹ̀ ó ti rọ̀ lè sá lọ bí kẹ́kẹ́ wọn wọ́n á rí wọn yorí ẹ̀ bóni wọ́n fẹ́ wàá fọ́ kọ́ gbogbo ẹ̀yẹ́gáyẹ́gá. mọ̀hálù ṣáà kí la fẹ́ fi sẹ̀rí mẹ́ òun ni gbólóhùn tá a nẹ́bi sọ́lọ́ la sọ́lá sọ pé kódò àti èyí tẹ́ wà nírọ̀ àmì ìyọ́yẹ ẹgbà ẹgbà ìmọ̀ yìí lọ́dọ̀ mi ẹgbà mọ̀ yìí lọ́dọ̀ mi tọ̀ nínú ẹgbà wa mi wọ́n ní látọ̀dọ̀ afọ àjẹ́ abíọ́ bin abdullahi radiyallahu ta'ala anhuma. anna rasulullah sallallahu alaihi wa sallam رمى الجمرة يوم النشر على رحلته وقال خذوا عني مناسككم فإني لا أدري لأني لا أحج بعد بعد حجة هذه بعد حجتي هذه أي حجتي هذه أي wọ́n ní akẹ́jẹ́ bá ti mọ̀ yí pé ẹni tó gbajúmọ̀ nípa hadithi nípa fi hajj nàbí yìí sallallahu alaihi wasallam talóńtọ̀ jáde rò ẹsẹ̀ ra máa hadithi kọ̀ọ̀kan sọ̀rí ẹnì kọ̀ọ̀kan náà wọ́n sáré nìyẹn. wọ́n máa ń sọ fún wa wọ́n ń sọ̀rọ̀ ìbọ̀sẹ̀ nkankan ọmọ àdàpọ̀ àlùmọ̀gírọ̀ ó ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó jùkò ní jámọ́ra ní ńlá ni ó jùkò níjọ léyà nínú sẹ́mẹ́rin ìgbà tó ṣiṣẹ́ àkọ́kọ́ yẹn tán wọn lọ́dẹ̀ jùkò yẹn orí nǹkan ìfún rẹ̀ lọ́wà àkókò méje péré náà jọ́ kejì ọdún twenty one jọ́ kẹta ọdún twenty one jọ́ kẹrin ọdún twenty one gbogbo ẹjẹ́ kí ni ìjọsìn àwọn sí twenty one times three sixty three plus seven kan ọjọ́ seventy. lórí nǹkan ẹ̀gún rẹ̀ náà lọ́wọ́ ọ̀nìkóòdù àmì ìmọ̀nà ẹ̀sìn kàgbé. ìjọsìn hajj ẹ mú lọ́dọ̀ mi ẹ̀yin tẹ́ ẹ wà ń rọ àmì yìí ni ẹ kọ́kọ́ jáǹfà níyẹn o. sàyẹn ni dádájú èmi o láàdárí mi mọ́ o. làálì làáhùjù máa dà hijjati hàbí. báyà mi ìdẹ̀sítẹ́ ní fi hajj mi mọ̀ lẹ́yìn eléyìí bẹ́ẹ̀ náà ló sì ṣe rí ẹ̀rí ọmọ yẹn wípé ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ wípé olùmọ̀lẹ̀ wípé lóhùn ẹ̀kéwù lọ́dọ̀ mi ẹ̀kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi ànábi sọlọ wà sọlá ni wọ́n kọ́kọ́ tẹ̀lé rọrọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí kẹta òun náà ni hadith afa anas malik radiyallahu ta'ala anhu wọn là ànábi sọlọ wà sọlá ọ wà níbi ìrìn àjò rẹ̀ tó Mu'adh bun Jabal ó dẹ́ radiyallahu ta'ala anhu ó dẹ̀ sì wà pẹ̀lú títí ọlọ́run sallallahu alaihi wasallam rọ̀dí ìfàwọ̀ òun ló jókòó sẹ́yìn rẹ̀ kọ́mìnà yìí pé kò burú bàjẹ́ olùmọ̀lẹ́ gbọ́mọ kéwò táwọn bá sọ̀rọ̀ bẹ̀rù níta ní láàrin fún wọn nínú mi ní wàá fọ kájà gbé ọ àti ọba máa gún bọ́ lọ́lọ́ gbé ọ ó jókòó sẹ́yìn mẹ́ná àwọn ajá wípé màádùn ń jábà lójókòó sí ẹ̀yìn òjijì ọlọ́run sọlọ́lọ́ àtẹ́lá tẹ́sí mọ́ gbogbo àwọn àmàìka àtẹ́lẹ̀ ọ̀sẹ̀ tó lé wa kọ̀ bí káwa ń kára wa tẹ́lẹ̀ ẹ sábà nígbà wọn lọ sí ń tẹ́yẹ wọn náà yóò ti sú ọmọ mi jọba gbé mi bí aláàbò mi pọ̀ ọ̀yẹ́ kò tẹ̀sí ní bẹ́ẹ̀ ni ọ̀tẹ̀ bírèkì bó ti tẹ́ dáadáa àárín bẹ̀yẹn ọ̀yẹ́ kò farabalẹ̀ ni ọ̀tẹ̀ sáré jù lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ó ti jẹ́ bẹ́ẹ̀ nu yé èkófò láàrin bá lọ lé tàbí kéde kí o. sọ̀rọ̀ bí ẹ̀ máa tẹ̀lé pé ó ní bẹ́ẹ̀ pé ọ̀gá mi ti bẹ́ẹ̀ wọ́n náà kọ́ ọmọ wa sí òbúrú ẹ̀rí. wọ́n ní anabi sallallahu alaihi wasallam nínú ìrìn àjò rẹ̀ tí màádùn wá pẹ̀lú ẹ̀ màádùn dẹ̀ jókòó sẹ́yìn ẹ̀ báyìí àlàárọ̀ ìlà lórí nǹkan ẹ̀kọ́. ọwọ́ ni mo bẹ̀rẹ̀ màádùn wọ́n ní mo jẹ́ pé rẹ lẹ́yìn ìjẹ́pè ẹ̀mí jí mo jẹ́ pé rẹ kéèyàn fi hàn pé lágbájá wa ní náà náà wọ́n ní lábáyé náà mo jẹ́ pé rẹ lẹ́yìn ìjẹ́pè eré òjíṣẹ́ ọlọ́run ọ̀sán adé oríire méjèèjì táyà àti tọrùn wọn lọ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé a máa jẹ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ tàwọn ìdùnnú wa. صادقا من قلبي إلا حرم الله عليه النار ẹ̀rí pé adìbí sì bá ní sọ̀rọ̀ rí níbi àwọn ọkọ mọ̀kan nínú àkókò tọrọ máa ń wọ ọmọdé létí jù ní ìgbàdéyìn lọ́wọ́ lórí lóbi jáde bá nẹ́bí sọ́lọ́lá àtàlámù ó lu àǹfààní àtàwọn ọmọ wa àpẹẹrẹ ká máa gbọ́n ọ́fíìsì kan ẹjọ́ kan náà pọ̀ wọ́n tó gbọ́n fi ọ̀rọ̀ tó gbogbo ọ̀rọ̀ kan lọ àbí lórí ọ̀kadà wọ́n máa sọ ká sinmi báyìí ọ̀dà sinmi báyìí dà nínú àwọn àkókò yẹn mo ní ìgbà tọmọdé bá jẹun lọ́wọ́. Ah, bí láti jẹun àyè sọ̀rọ̀ ah, ìlàfọ̀ súnà ni mo tọ́ sọ mo yẹ sọ̀rọ̀ fún wọn máa ń sọ̀rọ̀ kódà àgbélé kéwú síbi tá a ti jẹun náà rídíò ọba ń rí bẹ́ẹ̀ ni ọmọrùn fún nàbì sàlámà ń jò ní ibi wọn ti jẹun lọ́wọ́ náà ní yáà wúlà ìrẹ ọmọ sami ńlá ti bisimilá kìí ṣe bí wọn ti jẹun lọ ọ̀rọ̀ máa ń wọ̀nyẹn ní. sami ńlá dákọ ọlọ́run wọ́n kò lè bìyẹ̀mí ẹnìkì jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ wọ̀kún mi máa yẹ léèkì oúnjẹ tó wà lọ́dọ̀ rẹ ní ọmọ àbù. subhanallah wàhálà yẹn máa ń kẹ́kọ̀ọ́ mẹ́. kẹ́kọ̀ọ́ dání àwọn ọlọ́kọ́ mi bí ń sè mú oúnjẹ jẹ. ló fi já pé mo ṣe wáyé yóò ṣòro kó já sí mo jẹun kù kẹ́nìkan sọ fún wọn nílé jẹ́. Kini yẹn ti dàbí ìnira ń jọ ni. wàṣíù ọ̀hún fa ọ̀hún fa ọwọ́ láti kíkọ́ ti ń jẹun ni àti súnmọ́ ní àtẹ̀yẹ kí yẹn máa fáwọ́ láti yẹn bá ń jẹun pọ̀ lọ́dún yẹn. ẹ̀yin dẹ̀ jókòó dàgbà mọ́ yìí. torí náà bá fẹ́ jẹ sàárì níjó níyì bàbá wa ó jókòó báyìí ìyá kìíní ó jókòó ìyá kejì ó jókòó gbogbo àná wa jókòó á wa gbé abọ́ àkọọ́lẹ̀ wọn ó fi kó àmàlà. ibi tó ti jẹun mẹ́lọ̀ ńlá kàrá yìí àti kò sọ̀dọ̀ nítòótọ́ tẹ́ bá ń jẹun pọ̀ pẹ̀lú èèyàn àwọn ńlá kàrá yìí ńlá kàrá yìí o tún mú tọ̀yẹ̀ o tún rí ìbọnú àmàlà yóò tún sílẹ̀ sínú gbogbo ọbẹ̀ àwọn ẹlòmíràn tún máa kó jẹ. mo lọ́wọ́ padà dòwú àbáwọn ilé àwọn aráalé ní àbúrò lẹ́yìn sí máa ń jẹun bí mo ní mo kẹ́kọ̀ọ́ ẹ wá wo kí wà àtijọ́ yẹn nìyí gbogbo èyí tí ń sọ ìyá ẹ̀ pé ọdún mẹ́wàá o ọdún mẹ́rin ọdún márùn-ún ọdún mẹ́fà wọn ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yẹn sọ̀rọ̀ sábà máa ń wọ́ yẹn létí. àlebi sọlọ lọ́wọ́ sálámà sọ pé mo pè rẹ Mu'az wọn ni mo ti jẹ́ pé rẹ mo rí òjíṣẹ́ ọlọ́run ìpè lẹ́yìn ìpè mo jẹ́ pé oríire méjì rẹ wọn ló wí bẹ́ẹ̀ mẹ́ta ló ń sọ bẹ́ẹ̀ fún un ànábì sọlọ lọ́wọ́ àṣàláwá ni mo fẹ́ bọ́ sọ nìyí kò sí ẹnikẹ́ni yẹ́ṣáájú allá ilaha illallah tí ó jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn lódodo àyàfi allah wa anna muhammadan rasulullah tí ó dẹ̀ jẹ́rìí pé muhammadu ńkọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ní í sè sọ́ọ́dì kan min qalbihi tó sòdodo jẹ́rìí yìí látọkàn rẹ̀ tíjẹ́ ni ẹbí wáyé bẹ́ẹ̀ ilà haramallahu alayhi náà. àti kọ́lọ̀ ń dẹ̀ ṣe náà lè wọ̀ fún rúfẹ́ ni bẹ́ẹ̀. àfáà mu'adh ibn jabal radiyallahu ta'ala anhu ó ní mu'adh pé ya rasulallah. ọ̀là ọkùnrin bí ìnáta ọ̀yẹ̀ sẹ̀ṣirù. sí kí n dẹ̀sí máa lọ fún àwọn èèyàn ní ìròhùn tẹ́ ẹ sọ yìí. kí kálukú lè máa dọ́wọ́ dùnú fẹ́ àti ẹ̀sìn òle àtiwọ̀ yìí náà àtọ́lọ́ta ò torí tó o bá lọ sí bẹ́ẹ̀ ìyá kákìlò àwọn èèyàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sọ pé tí ẹ bá ti títà ọ̀hìn ọba àmà parọ́ kọ́ máa tètè tí wọ́n tún sọ fún pé wá kírun kó nínú mi nkì ǹjẹ́ kí ló dé ni mo ti títà ọ̀hìn sọ̀rọ̀ yẹn clear bẹ́ẹ̀ sọ wọn ó jókòó tẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní ṣùgbọ́n Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu wọ́n padà ọ̀rọ̀ yẹn wá nígbà tí ọmọ kò láyé jàwá ìbéèrè mo béèrè yìí o ṣé màá gùn tí wàá ya pàdánù báyìí ni ẹ dáhùn ẹ jẹ́ àdáhùn kí ló dé òkè ti ya parẹ́ ń dọ̀ wọ́n sọ̀rọ̀ dáadáa ni o ẹ ẹ nígbẹ̀mú o ti rà nìyí lẹ́yìn náà ní pé ọ̀rọ̀ kan nìyẹn nú ọ̀rọ̀ àlùwájú òsà ni ìpayà ti kú ò gbogbo àwọn èèyàn tó ti mọ ọgbẹ́ yẹn kí ọ wà lára ẹni tó bá ní sàrè kò sí ìsìláàmù mọ́ kí láwọn àfipamọ́ fẹ́ omi ẹgbẹ́ sálíù mọ́ ọba gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ipò tá a gbé sí akẹ́mọ́ àníyàtò kí ni ọ àtàwọn èèyàn. sọ̀rọ̀ yẹn di bẹ́ẹ̀ tó ẹ ṣe wọ́n ẹ̀ ní jẹ́sákàlá ọ̀fẹ́rọ̀ ní so eléyìí n'i ìsìn ti clear yìí pé ẹni náà nẹ́bi sọ́lọ́ àtàlánkọ́fọ́ jẹ́ káǹfààní dọ́dọ̀ òun lẹ́nu tó jókòó níbi nǹkan hadith yẹn náà lọ́jọ́ orú tòkè látọ̀dọ̀ Anas Malik ti sọ pé pé ọ̀nà ìbáṣẹ́rẹ́ náà sà bá ń fáwọn èèyàn nírò pé anáhù máa ń kọ́ lálẹ́ ilaha illallah ẹ̀ńtọ́ bá gbọ́dọ̀ ń la ilaha illallah dákàlà lè jẹ́ ń tọ̀ káwá ìkànnì. tọ́ nígbà tá a ti rí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ó fún ká wá àwọn ẹni tí wọ́n kí ó lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam òun náà làwọn sàhábà tí ó fi lè gé àtiwá wípé àdékè sàdébì nìkan lọ́lọ́rọ̀ yẹn sallallahu alaihi wasallam. òun láti gbọ́ sínú ọ̀rọ̀ Khalid ibn Ar'ara at-Taymi ó ní mo gbọ́ Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu tí ń sọ báyìí pé. على رجل يسأل وينتفع وينتفع جلساءه جلساؤه. wọ́n ní alá ẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́ mi rọ́jò ló ń tẹ́ mo lè rẹ́ nìkan àti tí wọ́n bá ní odó fi sàwọn èèyàn ní nfààní akílódé ẹ máa wá ẹ máa wá kéwù náà àwọn orí àfa àlágbájá ló máa ní wá kéwù akílódé ọ̀fẹ́ kí àmọ́ náírà rẹ ni à lóbi náà wá kéwù ẹ wá kéwù náà nínú ìkì yá ọ̀dà nígbà tá a fi bàbá kan sọ̀tàn kan fún mi a máa ń sọ̀rọ̀ nípa mọ́sídìí wa yìí nígbà tí ta wà ń bẹ̀. sì ní wọ́n pé mi ti dè mọ́wọ́. bàbá mi wà ń sọ yìí pé ìgbà táwọn fi máa ń ṣe fàájì kàyí. bàbá rẹ̀ wọ́n sọ pé lágbájá ìwọ náà máa bọ̀ kájọ máa tàpá ká máa jọ gbójú tó bí báyìí. ìyá lè ké sí yẹn ẹ wá kéwù lọ mú tẹ̀lé àrùbá yín náà níwájú àwọn akámá ké ìyẹn wàá nídìí kan wá lọ pé àdé ah, wa gbà mí nìbò lọ́mà ni màá ké lọ́dọ̀ tó o bá lọ yóò ráre ìwọ lóòsì àtúnṣe rẹ ní ìjẹ̀jẹ̀ bọ̀. so nípa bẹ́ẹ̀ Khalid ibn Ar'ara at-Taymi wọ́n mọ̀ gbé Ali ibn Abi Talib radiyallahu ta'ala fún sọ báyìí pé alá ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ gbọ́dọ̀ jẹ́ mo rẹ́ nìkan yẹsì alu ọ̀yá ń tàbí ọ̀. ṣé mọ̀rẹ́ ń tó máa máa ṣe béèrè yóò dẹ̀ sàǹfààní pẹ̀lú béèrè yẹn. kí ni ìtumọ̀ rẹ̀ yà jàmá ẹ̀ dáhùn. ẹ ẹ wá kí ẹ wá kọ́mọ̀ ẹ wá béèrè. wọ̀yà ń tẹ́fẹ̀ ojú lẹ́sẹ̀ òhù. tọ́jà sí pé àwọn tó bá tún jókòó sí ìmúlẹ̀ àwọn náà tún ṣe kí ni o wọ́n á sàǹfààní tó pẹ̀lú báyìí tíyẹn náà sì jọrọ̀ tó lálàáfíà dáadáa ìbùnà àbí iṣẹ́ ìbálọ́gbà wọn tó tẹ́lá tó ń pè lọ lùmùsọ́n ní nínú òjìdá bẹ̀rẹ̀ padà man kana yusahabu an yas'al wa yaqulu saluni àtẹ̀yìn lè wí kìí sàmẹ́bí nìkan lórí ọlọ́lọ́ àṣàlá tí wọ́n náà bá dá rẹ lójú lọ sáńgájá lọ́pọ̀ àwọn ẹ̀gbọ́n wa já wá ká ẹ wá kí ó ní ìtumọ̀ rẹ̀ ẹ̀rọ wọn sọ fún yípa ẹ̀sìn ní ṣáádà rẹ̀ tí wọ́n bá wí bẹ́ẹ̀ wọ́n ti bí dà ẹ̀sìn bò mo dáàbò náà ní pé àlùmọ́nì wọ́n ta òkè má ṣe ni títí tà á fi rẹ̀ ni ṣùgbọ́n wà sí ìlà ìlà dìdì ìpèrò sọ́kọ̀ òun là ń sa fúlà kí sì ní túmọ̀ tó tú ẹ̀ kí ẹ̀ bí wálé ẹ̀ tíra wà túmọ̀ rẹ̀ nìyí tó fi hàn pé kì í sàdínẹ́bì nìkan lónìí sallallahu alaihi wasallam àsọdọ́dọ́ àwọn àlùmọ̀ ọ̀rọ̀ àlìm. èmi ìtúndì àfọwọ́ Yahya ibn Sa'id látọ̀dọ̀ Sa'id Musayyib. ما كان أحد من الناس يقول صلوني غير علي بن أبي طالب رضي الله عنه. طب àwọn oníkọ̀ọ́sẹ́ nìkan tó wíwọ́ ọ̀rọ̀ yẹn pé ẹ wá bí mí léèrè yà á lé lọ. wọ́n pé mọ̀ ń bẹ̀ ọlọ́run nìkan ní yíyó kì í sáà sáà sallallahu alayhi wa sallam wa radiyallahu anhu láti lọ bá lè nìkan lónìí ọ̀bọ̀ tí ẹ bẹ́ẹ̀ sì kì í sànẹ́bí sallallahu alayhi wa sallam bákan náà nínú ọ̀rọ̀ mi tógun tógun gan àbètòfẹ́ yìí ó ní mo gẹ́ ní àlejò kan tí ìṣe ó túbà lọ́wọ́. ẹ̀kún sàlúùní fọwọ́ lọ ìlà àlúùní àṣẹ ìyẹ̀kú ní ilẹ̀ ayọ́ mi nàkẹ́yàmá. إلا حدثتكم به حدثتكم إلا حدثتكم به وسألوني عن كتاب الله طب فوالله oni èmi kan ní àlè rọ̀dí ọlọ́ọ̀tàlá àlè ń ṣe ìbánisọ̀rọ̀ lọ́wọ́ ọwọ́ abisalóòní ẹbí mi léèrè ọwọ́ lọ́ọ̀dì mọ́fọ́lọ́hún búra ọ̀ látàs àlóòní àǹṣẹ́ ìdè ẹ ní bí mílíọ̀nù kankan yàkúrú ilà yawmi al-qiyama tó ṣe pé nǹkan tó ṣe kó máa ṣẹlẹ̀ sí ìjọba ìnà al-qiyama tẹ́ bá bí ní láwọn ṣẹlẹ̀ ṣẹlẹ̀ illa haddathtukum bih àti kí n sọ fún yín. ẹni pé ah kínkín nínú ẹ̀kọ́ àti kọ́ ọlọ́dọ̀ àtẹ́bí sallallahu alaihi ẹ wá bí. ọ̀sálóòlì àní ẹbí mílíọ̀nù àǹtí tábìlà nípa tẹ́rọ ọlọ́run wallahi. منه آية إلا وأنا أعلم بالليل نزلت أم بالنهار أم بالسهل نزلت أم بجبل. tọ́ wọ́n ní mo fi ọlọ́run fura kò sínú tí ọlọ́run àyà kẹ̀kẹ́ ò sí mẹ́ àfikọ́já wípé èmi àlè mọ ń lọ́sọ̀ kalẹ̀ sí sóòrù ni sọ́ọ̀sán ni sílẹ̀ pẹrẹsẹ ni sókè lọ́sọ̀ kalẹ̀ sí ni mọ̀mọ́. Ẹ̀sìn ipá àyàn fẹ́ lo wọ́n fẹ́ ṣe opportunity lò báyìí. Àǹfààní ni àyàn fẹ́ ti lò. Wọ́n ní bùnú lìkà wà ìyẹn ó dìde báyìí. Ó lè mi sí wà láàrin ẹni yẹn sí Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu. Ọba sọ pé mọ́sùdárì yá ti dárò wà. Ẹ mọ̀ fáwọn yẹn mọ àwọn ìbéèrè ni wọ́n lè yọ sí yẹn. Fal hamilati wiqra. Fal jariyati yusra wọn ni mo kọ́ sí máa ti àmúra. a a níbi wáìlàkì wọ́n máa ṣe fún ẹ̀. béèrè ní béèrè ẹni tó fẹ́ gbàgbọ́ yé mi kí ni kí lọ fẹ́ lò gbélé. má béèrè béèrè pé ìbéèrè agídí ìgbẹ́ bọ́ lọ́mọ ni. ọ̀yà máa túmọ̀ ọ̀dùnrún ọ̀dà àbáwádìí kan máa bí òsín lẹ́yìn yẹn náà ń bẹ́ o. wọ́n lọ atẹ́gùn ní jẹ́ ọlọ́run ló ń fa fúra. àìsújò ní àwọn tó ń gbé àlámọ̀rí lọ́wọ́ ẹgbẹ́ òun tó fẹ́ wá sí nìyẹn nígbà tó lè béèrè ọ̀rọ̀ àgbọ́yé tó lè pé òun tó béèrè ni òun pé yóò le. ìyẹn gẹ́gẹ́ ní ọ̀jẹ́ ohun lé náà ìrọ̀rùn lọ́ba dé. ẹ ẹ gbogbo béèrè sí béèrè lè báwọn yẹn ti máa ń ṣe nìyẹn ó ní àlẹ́ ọ̀tún rí ni èbó ní a máa béèrè béèrè rẹ̀ dúdú tí wọ́n wà ní oṣù kí lọ fẹ́ sọ ń parẹ́. a ní àmúyá وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل ó ní àmọ́ torí béèrè rẹ̀ kejì tó béèrè afọ́jú kan ni tí ń béèrè nípa afọ́jú bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ ṣe rí ṣé wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba tó sọ ni mo tó máa bí wípé dúdú wo ni mẹ́tò òṣùpá ọlọ́run sọ wípé a gbé òru àtọ̀sẹ́ kalẹ̀ kọ́ máa já àmì ní àríkẹ́tẹ̀kẹ́tẹ́ ọlọ́run sọ yẹn àmì méjì fọmọháwùnà àyàtàláì àwa wá pa àmì òru apárẹ́ ó ní bá wùwú àtàwádùn lẹ́bí bíi èèyàn tó lọ́wọ́ lọ́wọ́ parẹ́ yẹn dúdú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sọ fóun parẹ́ yẹn àti kí ló ń béèrè yìí. tọ wọn lé wọn ní béèrè tó wà ó wọn ló ní a máa béèrè béèrè àbí. ọ̀dà àtàlùkọ́ ní nìkan tàbí ọgbọ́n náà jẹ́ kẹ́ńtà àwọn ọba tí. ọ̀hún ní gbogbo orílẹ̀ ayé ẹ máa bá a sọ pé mùsùlùmí méjì nàbí láì sùlẹ̀mánà alẹ́ sọláàtọ̀ sọlá àti zolkọ náì kẹfẹ́rí méjì nàmúrúzà àti dání àti fẹ̀ráùndù máa kọ́ àti bọ́kútà náà sọ náà tọ́ àdàzà kọ́ náà ni ó tún dáhùn yẹn náà na ni àbọ̀bà. لا وحيدا منهما ولكنه كان عبدا صالحا أحب الله أحب الله فأحبه الله وناصح الله فنصحه الله دعا قومه إلى الهدى وضربوا على قرنه ثم دعاهم إلى الهدى وضربوا على قرنه آخر ولم يكن له قرنان كقرن الصوت. tọ́ ọ ní kọjá kẹ̀kẹ́ nù ẹ̀ kì í sànẹ́bí kì í dẹ̀ sọ́ba ṣùgbọ́n ẹ̀rọ ọlọ́run tó dáa ni ẹ̀rọ ọlọ́run dáadáa ni tó fẹ́ràn ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ó ṣe mímọ́ nípa ọlọ́run ọlọ́run sì ṣàfọ̀mọ́ rẹ̀ ó fi àwọn ọjọ́ rẹ̀ lọ síbi ìmọ̀ náà wọ́n lù wọ́n fi ẹ̀fẹ́ nìyẹn ní kínní bí ìwo lórí wọ́n lù débi pé wọ́n ká kínní tí ń bẹ lórí rẹ̀ kínní wọ́n tún pé wọ́n lọ bí ìmọ̀ náà wọ́n tún kóyà jẹ wọ́n tún ká kejì kọ̀ wá padà ní méjèèjì mọ́ kà kọ́rùn náà irú ẹ̀ ní bẹ ní orí dolcomnay àgbẹ̀dẹ́ yìí bá bímọ lórí bẹ́ẹ̀ ẹ̀ lálejò nínú ẹ̀ lè lọ́ọ́ pa ẹ̀rọ ọ̀pá gan ní kíni ọmọ ti padà kò sí padà kẹ́kẹ́ ilé ilé padà ọ̀yà. أفرأيت هذا القول ما هو؟ قال هي علامة بين النوح وبين ربه فأمان من الغرب قال. أيوة ثانية. ó ní kíní kan tó bẹ ti ń jẹ́ kọ́ọ̀lù coil tàbí cold bí ọrùn ọ̀fà làwọn àmọ̀ sí wa ní kíní ń jẹ́ bẹ́ẹ̀ gan náà àwọn kíní iná lọ́fà ń nẹ lọ́wọ́ wọn ni àyè àìlámọ̀tún bẹ́ẹ̀ náà nínú ìwọ bẹ́ẹ̀ náà rọ́bì ọlámì kan ní láàrin anábì inú wa àtàwọn ẹ̀dá rẹ̀ ó sì jẹ́ ìfọ̀kànbalẹ̀ àìní tẹ̀rì sínú omi. ọba tún béèrè yìí pé. ọ̀dà أصل أحباط سبع سماوات تحت العرش يدخلهم كل يوم سبعون ألفا ألف ملك لا يعودون في إلا يوم القيامة. طب هنا البيت المعمور fẹ́ẹ́rì fún àwọn béèrè tó lé ní béèrè wọ́n ní kí ni jẹ́ bẹ́ẹ̀ Ali ibn Abi Talib ní bẹ́ẹ̀ ni òun náà ní ilé gogoro tọ́tún tayọ sẹ́mẹ̀ méjèèjì tọ́jú wà lábẹ́ àlẹ́ àrùs ilé gogoro yìí lójoojúmọ́ seventy thousand màláìka ló máa ń wọnú ẹ̀ àwọn tó bá dẹ̀ ti wọnú ẹ̀ wọn ò ní padà mọ́ títí jọ́ ìgbìnà kẹ̀yàmọ̀ míì lọ́dẹ̀ tuntun máa wọnú ẹ̀ bó ti ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nìyẹn. ọ̀yà. ومن الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار. ẹ̀yin náà ẹ̀rí pé wàhálà ń bẹ táwọn ẹbí ti ráǹfààní báyìí sọ́dà ọmọ alágbára náà wọ́n ní bèrè tó ń tún fẹ́ béèrè ni pé àwọn wo ni wọ́n pààrọ̀ jẹ́ra ọlọ́run sí àìnígbàgbọ́ lẹ́yìn kan sọ pé wọ́n sọ pé. wà á hàlù kọ́ọ̀mọ̀ dàárọ̀ ìgbà wa wọ́n wá mú àwọn ọjọ́ wọn wọ́n mú wọn rinlẹ̀ sílé ìparun. àlè níyàn ní òlè. قال هما الأبجران من قريش إنهما يوم بدر tó wọ́n ní àwọn pòkí méjì kan nínú àwọn Quraysh tó lè pa àwọn méjèèjì yẹn níjọ́ tí wọ́n borí wọn òun náà lójú ogun bádàrí pé wọ́n tẹ́rì gba sọ́njọ́ ni ǹjọ́ yẹn wọ́n borí wọn lójú ogun bádàrí àwọn kò kí méjì nù bọ̀rọ̀ yìí. Ọba tún béèrè yìí pé. Wọ́n ní béèrè míì tóun tó fẹ́ béèrè. Wọ́n ní pé àwọn òwò làwọn ń tọ̀ ń tọ́lọ́hún pàbọ̀ bá ń sátò ẹ̀ka. Nígbà àwọn ènìyàn iṣẹ́ wọn ti sọnù láyé ń bí báyìí wọ́n sì lérò fáwọn ìṣerere àlẹ́ yìí níbẹ̀ àwọn òwe làwọn ń tọ̀. káàlì hàlù ṣòro mi. tọ́ ọláwọn àwọn aráàjẹ lòónì tí wọ́n ta fún àlè mẹ́mẹ́ o rọ́dí ọlọ́ọ̀tà lánàá wọ́n ń bẹ́ńbẹ́ o ẹ̀ ń bí díà ni wọ́n wọ́n láwọn tako ìdálàsẹ̀ àlè ibùdó ìdánwálé àwọn ni àwọn kàwárì jù pé àwọn yẹn ní iṣẹ́ wọn ti dànù láyé ń bìbà yìí wọ́n dẹ̀ ti lérò fáwọn ìṣèlérí àwọn kàwárì káyọ̀ pé ìdánimọ̀ wọn aláṣẹ ni wòye fẹ́ rí sójú tẹnumọ̀ pé a bá ń sọ túbọ̀ aláṣẹ ìtumọ̀ méjì bàtọ́lọ́wọ́ ni àfihàn lọ́hà àfihàn rọ̀sùn wà olè lámùrí mi ẹ̀tẹ̀lé tọ́lọ́wọ́ ẹ̀tẹ̀lé tó jìjà àtàwọn aláṣẹ nù yìí olè lámùrí àwọn náà níta ni ọ àlè òmàrọ́hù wàlẹ́ wọn lámà àwọn kàwárí jù wà fẹ́ gbúrò àwọn ènìyàn àwọn náà ní ahlù harura wọn fẹ́ gbúrò wọn pẹ̀lú ń jò ní ìdí abdullahi bin abbas rọ̀dí aláwùjọ́lá ni wọ́n fẹ́ ná kọ́ṣà wọn aṣọ rẹ̀ wọ́n kọ́ bá a fà náà gbígbé aṣọ tó wọ̀ yìí tó sì yẹ kọ́ wọ́ọ́rọ́ aṣọ yìí wọ́n tó láàfáà ni ọ́ yẹn ni ọ̀sọ́ tó jù yìí lòdì jọlọ́run ṣe rí ọba fún wọn lápẹ̀rẹ̀ bí wọ́n ti dákẹ́ ni ọlọ́lọ́ọ̀bà rẹ̀ sọ kótó sẹ́ni pé wọ́n ń sọ ìdí pàtàkì tí wọ́n fi takọ àlìyé àti sọ̀rọ̀ ìdánimọ̀ wọn àti sọ lọ́pọ̀lọpọ̀ òní pé wọ́n takọ aláṣẹ aláṣẹ pẹ̀lú abala méjèèjì mo yẹ fẹ́ gbóhùn aláṣẹ wọ́n yẹ fẹ́ wo jàmbá kò sí ojú sẹ́rẹ̀ títí ojú bẹ́ẹ̀ náà lọ ọ̀gbọ́dọ̀ gbúrò àwọn àfa yàrá ìyàkùrọ̀ jọ àlẹ́ mi tọ́ yìí ni àádùn àádùn máa tẹ̀síwájú inṣàlá nígbà tó bá tún di ní ọ̀sẹ̀ tí mọ̀ á fi ààyè ìbéèrè lẹ. Okay, I'll get on it. أسئلة أول aleykum salaam. nígbà tí ẹ ṣe sọ̀rọ̀ nípa ilé kan lọ́wọ́ tó láti ṣe fún àwọn tó bá ṣerú fẹ́ ìṣẹ̀lẹ̀ náà ní pé ìjà ẹgbà ọgọ́rùn àti ìtẹ̀lókòpá wọ́n máa ń gbọ́ nínú àwọn ọba nìṣọ́ra àtijọ́ àwọn àwọn àbá ṣe pé wọ́n máa ń wọn ẹlòmíà sọ pé àwọn tó jẹ́ abilékọ yẹn pípa lásán ni àdéhùn máa ń ṣe ìdíkòkò sí ìyá bẹ́ẹ̀ ẹ sì ní gbọ́ hadith lèmi sì tún kàgà tó hadith yẹn dẹ̀ sì níyì hadith tí ọlálàáfíà àti òní di pé ẹgbẹ́ ká sáré ẹ̀ káàkiri ni tó wọn dákan lè ṣe ní kápá kàbí tẹ̀sí lè rí náà Muslim bá wa nínú al-Hudud one thousand six ninety ṣẹ́fìyẹ́nsì Abu Dawud gbà wa nínú alhudud ìjìyà four thousand four hundred fifteen Ibn Majah òun náà gbà wá nínú alhudud two thousand five hundred and fifty Imam Ahmad nínú Musnad àti ẹ̀wọ̀n bá sì máa kàtọ́dọ́ sí wọ̀nyí ìdí karùn-ún three seventy tàbí three eighty ó fi hàn pàdé ìwà mùkárà nínú al-Musnad nítorí bẹ́ẹ̀ hadith ìtọ́lá láàfin ọlọ́run tó bá ń ṣe ayọ̀ ní òwe ìṣẹ́yìnà ṣé àìkírò rẹ̀ mo fẹ́ kẹ́ bá mi sàlàyé àmì nípa ti ìláwọ̀ tó kọ̀ láti ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ṣé ó ń gbé dàbí ibẹ̀ náà àti ó yọ̀ǹda wọn láti ṣe. ẹ ṣe ní hadithi wa mọ́kànlá làáfíà gbogbo ẹni bá ń ṣe háì ọmọ kà ọ̀rọ̀ hadithi wa mọ́kànlá làáfíà ìwọ̀n tí àwọn ó sì fi ṣẹ̀sìn tí a máa mú pa fẹ́ lò òun ni mo tọ́ bá lálàáfíà. ìgbà wọn sọ pé kìtàbù ọ̀sùn nẹ̀ táwọn ẹ máa là á pé àtúnṣe ìhà èyí tó ṣe kí ni ọ lálàáfíà ẹ bá ti lálàáfíà ní pé kò sí náà obìnrin lè kà ó ti yẹ gbàgbé káyìí lọ́wọ́. sọ́dọ̀ àwọn ọ̀nà máa lè sọ àti màkọ́lá àwọn sọ pé kò ní mú ti di dání ó lè má bọ̀ sọ fẹ́ kọ́ ẹ̀dá kò fẹ́ yẹn ń ṣe kùránì طه ليس بقرآن صاد قاف ليس بقرآن ألف لام ميم ليس بقرآن ترى يقول هنا وأنا في القرآن الناس موضوع إلى والله أعلم قالوا عليه في الإلزام يا أخي lọ́dọ̀ في fi ẹlẹ́sàmù ni ẹ̀yin صلاة ìwò bá ń هذه كفرانية هذه àdíyè àyà tó dẹ̀ sọ́kẹ́ láyà má sòkò ìlànà òní máa bọ́ balùwà án tẹ̀síìrì tó sì lágbára jù nítorí wàhálà ti bẹ́ẹ̀ àdéhùn àzùmíà. òun náà ní pé àwọn tí wọ́n máa fọ́ kàn níbi tó wà lọ́hùn òun náà ní ká ní wọn àlùmọ́lá àdéhùn wọn bá àríyàn di wọn bá wà. ìmọ̀tọ́lọ́mùbá ní kéèyàn láǹfààní kéèyàn máa pẹ̀lú ara olórí mẹ́rin àwọn ará ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ́wọ́ ìyàwó Imam Malik ọ̀hìn ọ̀pọ̀lọpọ̀ ìyára rẹ̀ tí wọ́n bá fẹ́ kí hadith yẹn gan lára ṣùgbọ́n èmi ọ̀fẹ́ kẹ́yìn máa sọ yín gbóhùn nígbà kejì o ìgbà kankan náà gbogbo ẹ̀ àbẹ̀ kọ́ àti tẹ́lọ̀ ọlọ́run àti tó nà mẹ́rin ọ̀rọ̀ àtẹ̀lá àfi tẹ bá gbà pé wàá yí pé méjì nìyẹn wàá yẹ yọ kan náà níbẹ̀ ọba adẹ́ta ló sọ pé ọmọ ọyọ́ ń fi fún adìsáwá ìdìbò wa ńlá wa yóò ha níbẹ̀ àníbi sọlọ wa sọlá ń fi sọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ni bí kò ṣe pé ìgbésí tí ọba wa látọ̀dọ̀ ọba adẹ́ta ló fi jábọ̀ ara yìí rẹ̀ bí wà ọ̀nà súnmọ̀ ọ̀rọ̀ díẹ̀ pé Imam Malik rahimahullah tó bá fẹ́ ké súnmọ̀ fáwọn èèyàn fẹ́ ké hadith fún yẹn kọ́ńtà lọ́dọ̀ wọn wí láwà ní wọn wọ sọdí ńlá tó mọ yẹn tàbá wọ àfi mọnà sọtẹ wọn jókòó pẹ̀tẹ́pẹ́ rẹ lórí àga àjókòó àpá ọgá àpá kódà àwọn olùfi lọ fi dàgbà lórí àpá àfẹkàdé ọlọ́pàá ti rẹ tọ́ta bá lọ gbúrú ọlá ẹyẹ yẹn wọn ọ̀rọ̀ Ọlọ́run ọba òfin dàbọ ní ẹ bá láǹfààní bọmọ alálẹ wà láti wa ọmọ bá já òfin ìtòrí ọ̀tọ̀ lọ kà wọn rárá.

bẹ́ẹ̀ bí ṣe máa ń ṣẹlẹ̀ náà ni. àní bẹ́ẹ̀ ni. àdéhìí máa ń wá ní àwọn kúrúkú ọ̀lẹ́ ìdìbò ọ̀bọ̀ díẹ̀ kan dáadáa lónìí olónìí ẹ̀rì kó ní bí ọ̀rọ̀ ti kọ́kọ́ wáyé nípa ọ̀rọ̀ ló ti jáde pé tíra kan bẹ táwọn afa wa sí wọn pè ní alẹ́kùsùlù lẹ́tí bánà àlẹ́yìnká àflọ̀sùn nẹ́tí mọ̀nìyàjà tíra kan kọ́ wà lọ́dọ̀ ṣèkọ̀ àwọn ìtọ́lọ̀ àti bàbá tíra yẹn wà lọ́dọ̀ ìgbẹ̀wò ti máa ṣàlàyé wọ́n máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ibi kótó lè di pé wàá dá sọ̀rọ̀ lórí àlámọ̀rí kan gbogbo túrúkù gbogbo ojú ọ̀nà yóò sáde tìyẹn bá gbà àwùjọ lọ́lọ́run jáde ó wo inú kútùbù síhá ọgbọ̀n jáde rẹpẹtẹ inú kútùbù àsànídìí ọgbọ̀n jáde rẹpẹtẹ kò sí tàbí ṣùgbọ́n èèyàn ń rí ọ̀nà àbáyọ tó bá kó jáde torí wọ́n máa túmọ̀ ara wọn. àyà ìlànà àwọn ahlùsùn nàníyà lọ́rọ́ fi máa ń lójú afẹ́ sọ̀rọ̀ nípa ilm gbogbo àyà tó sọ nípa ilm wo orúkọ dè mí. wọ́n kò lu àwọn àdéhùn tó sọ jáde bẹ́ẹ̀ wọ́n ti wá máa mú ẹ̀kọ́ ọ̀mọ̀ ọ̀làbí fún wọn. tí o ti ń gẹ̀ẹ́sì bẹ́ẹ̀. tó túrúkù ni wọ́n ń pèlè yẹn wọ́n ní kẹ̀kẹ́. wàlẹ́kùn sálà. Thank you àwọn òwe ni wọ́n mú wá fún ọgbẹ́ ọmọ àgà àdìsí làwọn akọ̀tọ̀ wà lórí ẹ̀ ìgbẹ́ntọ́ bá ké sọ́tòlù ká ọ̀hún tó ọ̀hún sì máa ṣe kíni o kí ló ń tọ̀ ọ̀hún máa rí ẹ̀ dáhùn ha ìmọ̀lẹ́dẹ́sì máa wà fẹ́ nìyẹn títí di júmọ̀ àmì àti ẹ̀fà ìjọ mẹ́ta tó wọn ọ̀kan mú àdìsí pẹ̀ lórí ẹ̀ àwọn oníwà wa gbọ́dọ̀ kọ́ ti kéwú jìnà ẹ̀hún yẹn náà lọ́lọ́ ọba àwọn wá bèbí ọ̀dọ̀ yóò lọ́dọ̀ ṣe náà ẹ̀ńtọ́ bá gbọ́dọ̀ fi hàn ọba yóò akọ ní bó ti náà. náà. ọ̀sán ajáde lọ kẹ́yìn. hadithi hadithi tó lẹ́ni ní òjé ti mú wa lọ́rọ̀ bó dé hadithi tó lẹ́ni. lóòótọ́ tẹ bá lọ wo zatul mi'ad ti Ibn Qayyim rahimahullah ta'ala. àwọn sọ yìí pé ọ̀nà mẹ́ta ni gbígbà Àṣúrà àfihàn èyí tó pé jù báwọn ṣe sọ wọn lè tó pé jù òun ni kéèyàn gbà ní ọjọ́ kelo ọjọ́ kẹsàn-án kéèyàn gbọ́ ọjọ́ kẹwàá àtọjọ́ kọkànlá pẹ̀lú hadith da'if yẹn mọ̀rọ̀ bọ́ sọ èyí tó tún tẹ̀lé òun ni kéèyàn gba ọjọ́ kẹwàá àti ọjọ́ kẹsàn-án pẹ̀lú tọ́lá làáfíà lọ́dí ẹ pẹ̀lú ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ pé tá a bá dẹ̀ mí o insha Allah àgbàjọ kẹ kájẹ ní hadith ti ẹ lóòótọ́ àwọn olùmọ̀ ń mú ìmúdọ́ fara sọ̀tún láti sọ́wọ́ àpàdà àdìgbọ́ ọ̀rọ̀ yẹn lálàáfíà dáadáa àwọn hadith Imam Tabarani nínú àdìgbò ìjàmùlẹ̀ kẹ́bíyà rahimahullah ìfi mọ̀káfàdà àníyẹ̀kúta ní àṣùrọ̀ kágbájọ́ kẹsẹ̀ sí yẹn síjọ́ kẹwàá yẹn láti lè fi bẹ̀rù kọ́ máa jà sí pé èèyàn ti sí léèdì ká ẹ̀wọ̀n ní ìsìn àpò ní dísẹ́wù ẹni tó tọ́nu pé ṣe sọ̀rọ̀ mọ̀ bá ti gba náírà àti tẹ́ẹ̀lì ńkọ́ àbọ̀kànlẹ̀ ó ti lè kíni yóò ti jẹ́ kàndúrà ọ̀kànlẹ̀ máa ti bá tó bá àyàn jẹ́ náà káwá da àgbà lóhùn nìkan kọ́lá ìmọ̀ máa kọ́jú kọ́ nítorí wọn là ń sọ sálá ti fi àníyàn ẹ lẹ̀ ìpè tá a bá dẹ̀ mí ó sì ti gbà á pẹ̀lú àníyàn tá a bá dẹ̀ mí á gbà ẹ̀jọ̀ kẹsẹ̀ ọ̀rọ̀ bó ti yẹ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت